alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi ja'ala nuska ibadatan lah ọba tó ṣe ìmá pa nǹkan lẹ́mìí fún òun nìkan ó ṣe ní ìjọsìn wassalatu wassalamu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabati ajma'in ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá nábíwá muhammad àtàwọn sọ̀hábà lápapọ̀ àtàwọn aráalé rẹ̀ ikhwatal iman ẹ̀yẹ́ miami nínú ẹ̀sìn wa ìjọsìn èyí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí nínú àwọn ìjọsìn tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló ní àgbọ̀dọ̀ fún tọ́lọ́run dá òun náà ni adhabuhu lillah ibada wa adhabuhu li ghayri llah shirk ìmú nǹkan abẹ̀mí tí ń mí tọ́lọ́run tó fẹ̀mí sílá káwá du fún ọlọ́run ọba tó dá ẹ̀mí náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni tọ́lọ́wọ́n ọba tí máa ń gbà tí sì máa ń wù ká fi sìn òun ká wá mú nǹkan abẹ̀mí ká wá pa á fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n ẹbọ ni ìbọ̀rìṣà ni ọlọ́wọ́n ọba ò ní gbà àfi kó bínú sóńtọ̀ kọlọ́mọ bínú sẹ́ni kankan wa. adhabuhu huwa izhaku ruhi bi iraqati dami li ta'zimi níta ń pè ní kápá nǹkan ẹlẹ́mìí òun náà ni ká ju ọ̀bẹ sí i lọ́rùn àbí nǹkan tá a lè fi dù àbí ká pa á ká gba ẹ̀mí ẹ̀ láti fi gbé títóbi fẹ́ni tá a pa á fún wàtàkọ́rùbì ilé àbí láti fi súnmọ́ ẹni tá a torí ẹ̀ pa á àwòtọ́ lábẹ́lẹ̀ xayiri mìíní àbí nítorí pé à ń retí oore kan lọ́dọ̀ ẹni tá a pẹ̀rẹ̀ fún yẹ kó lè ṣe fún wa àwọn lè dáfa ìdọ́rọ̀ àbí aburú kan bẹ tọ́fẹ́ wa bá wa tá a fẹ́ kọ́ bá wa àwa pẹ̀lẹ́ yẹn fún nǹkan yẹn kó lè bá a bá wa dá aburú yẹn padà alimustahiku lè dábò hìlá ó wà lọ́hùn wahdahu la sharika lah kí gbogbo àwa mùsùlùmí àgbáyé kálọ̀ lè má wa ìmáàmù nu wa oníjàlábí nu wa àti gbogbo àwa tí à ń sin ọlọ́run ká lè gbàgbọ́ yí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká pa ẹran fún ọlọ́run ọba nìkan náà ni la sharika lahu kò tún sí nǹkan mí nínú tọ́lọ́run ọba dámá tá a lè pẹran fún nínú àwọn tọ́lọ́run dá limadha natbahu lahu kí ló dé tó fi jẹ́ pọ́lọ́run ọba nìkan lágbọ́dọ̀ pa ẹran fún a ní bismillah lórúkọ wọ ọlọ́run nìkan náà láṣẹ pa á fún nítorí Allah nìkan láṣẹ máa pa kí ló dé tó fi jẹ́ pé Allah nìkan ló lẹ́tọ̀ọ́ sí li'annahu khaliqul an'ami wal makhluqati kulliha nítorí pé ọlọ́ba yìí nítorí pé ọba yìí òun ló dá gbogbo ti mí ọ̀dọ̀ rẹ̀ nìkan lórí wà òun nìkan náà ló sì lè dáàbò bo ni òun nìkan náà láti lè dúpẹ́ fún ẹ̀yọ́ miami adelil ẹ̀rí nínú alukoran lérí pé ìdá nǹkan ẹlẹ́mìí ká du àbí ká pa á fún ọlọ́run ìbádatan lillah ẹ̀sìn ní fọlọ́run ọba o wahdahu la sharika tá a gbọ́dọ̀ fún ẹlòmíì mọ́ nínú gbogbo ntọ́lọ̀ ń da bóyá ntí mi àbí ntí omi ọlọ́run sọ ní Qur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim kul inna salati rí ànábì sọ fún gbogbo ayé ipe ìrun tèmi ń kí o Allah nìkan ní máa fèrè kanlẹ̀ fún Allah nìkan ní máa fún ní ìrun mi wa nusuki wa dhabuhi ẹran tí máa pa gbogbo àtẹ bá rí tí ń pẹran báyìí aláàní máa pẹran fún wa mahayaya wa mamati lillahi rabbil alamin ọba yìí nìkan òun ló ní ní tí ń sẹ̀mí lélẹ́rí nínú ìjọsìn ọba yìí ló sì ní tí ń kú lélẹ́rí nínú ìjọsìn la sharika la kò sí ẹlòmíì tí mo tún lè kírun fún kò sẹ́lòmíì tí mo tún lè pẹran fún suratul an'am aya 162 àti 163 fíkìhù dalil kí ni àgbóyà àyàtà kàyí ọlọ́run pàṣẹ ìpè kànábì ó sọ pé èmi ò ní kírun fẹ́nìkan àfi kí n kì í fọlọ́hún bẹ́ẹ̀ ni èmi ò ní pẹran fún nǹkan kan àfi kó jẹ́ pé Allah pẹran fún nítorí pé ìtọ́jẹ́ kọ́lọ́hún ọba ó ní kànábì ó fún wa ni pé òun ò fẹ́ ká kírun fún nǹkan mi lẹ́yìn ọlọ́run òun ò sì fẹ́ ká pẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run nítorí ìpẹran fún nǹkan míì ìbọ̀rìṣà ni àdẹ̀lẹ́lì thani ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run pàṣẹ fanabi ọlọ́run bá ń sọ fanabi pé inna a'ataynaka al-kawthar àwọn ọlọ́run ọba la fún ọ ní odò al-kawthar fasalli li rabbika kírun fún Allah nìkan wanhar pẹran fún Allah nìkan fasalli wanhar li rabbik kírun fún Allah nìkan kò sì pẹran fún Allah Quran 108 oh eight suratul Kawthar fíkẹ́hù dẹ̀lẹ́l kí ni àgbọ̀yé taari lábẹ́ àyà yìí ọlọ́run bá wá fi irun àti ìpẹran ọlọ́run fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn nítorí pé méjèèjì ìjọsìn ni tá a mọ̀ fún ọlọ́run nìkan ọlọ́run wá pàṣẹ fàdínàbí pé bó ṣe kírun fẹ́mi nìkan bẹ́ẹ̀ náà ni kó pẹran fẹ́mi nìkan ìwà pẹran fún tọ́lọ́ndá kápá ń tọ́lọ́ndá fún tọ́lọ́ndá nítorí pé a fẹ́ gbé nǹkan yẹn tóbi àbá ń béèrè òrè lọ́wọ́ ẹ̀ àbá fẹ́ kọ́ dáàbò bò wá torí ẹnìkan ò ní mẹ́ràn lọ́bì kan pé ẹ bá ń pẹran yín fún nǹkan yìí àfi kọ́ jẹ́ pé ń retí òrè lọ́dọ̀ nǹkan yẹn àbí ń wá ìdáàbòbò kan lọ́dọ̀ nǹkan yẹn kò wá sẹ́ni tó lóore lọ́dọ̀ kò sẹ́ni tó ní ìdáàbòbò lọ́dọ̀ lẹ́yìn Ọlọ́run níta bá ń pẹran fún nǹkan tó tóbi àwọn kèfèrí yìí nílùú maka kó tó di pé ọlọ́run bá rán ànábì wá sílé ayé ó wà nínú àwọn nǹkan tí wọ́n máa fi ń rúbọ ó wà nínú àwọn nǹkan tí wọ́n máa fi ń ṣẹ̀sìn wọn wọ́n ní àwọn òkúta nílùú maka tó jẹ́ pé tí wọ́n bá ti ń béèrè oore wọn ò lè pẹ̀rẹ̀ sí ẹ̀ òun ni wọ́n ń pè ní alẹ́ ansọ́ọ̀b tí wọ́n bá ti ń wá ìdáàbòbò wọn ò lè pẹ̀rẹ̀ lé lérí tí wọ́n bá fẹ́ tráfù tí wọ́n fẹ́ dé dáadáa wọn fún òsàn yẹn ọlọ́run wa ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin àfa ẹ̀yin imam ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ní titi yín o innamal khamru ọlọ́run bá ní ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansọ́ọ̀bù ibi à nìyẹn wal ansọ́ọ̀bù ìpẹ́ran sérí òkúta ìpẹ́ran fóòsà wal azlamu ìmáa wọ́sẹ́ ìmáa wá ìmọ̀ wádìí tí ó ṣẹlẹ̀ lọ́la rídíṣùn mí ní amálẹ̀ ṣẹ́yìntàn ọlọ́run ọba ní ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni ẹ má kọlù èṣù tẹ́ ẹ bá ń ṣe kan nínú tí mo kà yìí èṣù ó kọlù yín fájì tẹ̀ ní ẹ jìnnà sí i làálàkún tó fúlẹ̀ hòn kẹ́ ẹ lè jèrè aláníká jìnnà sí ìmọ̀ pẹ̀rẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ Suratul Maida àyà 90 píkẹ́ òdèlè kí ni àgbọ́yé tá à ń gbọ́ lábẹ́ àyà yìí àgbọ́yé tá à ń gbọ́yé ńbẹ̀ náà ni pé ọlọ́run ọba Allah ó ní ká jìnnà sí ìmọ̀ pẹran fún tọ́lọ́run ọba dá kálíbà jèrè bí yẹn bá ń pẹran fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ọba ní kò ní jèrè ńbẹ̀ o alimusulimuna fi biladi Yorùbá yathabahuna lil makhluqin èyí tí ò rújú òun náà ní pínlẹ̀ fún tọ́lọ́run ọba dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì yóò lóun kírun òun gbáwẹ̀ yóò wá máa bẹ ajá lérí ògún ògún yìí irin ni ìtọ́lọ́run dání kò sí tó lè ṣe fún un látara pé ọfẹ́ súnmọ́ ọfẹ́ kó sì dáadáa kan fún un ọfẹ́ kó dáàbò bo òun a máa ń pa màálù tá a jù sínú odò nítorí pé odò là ń bọ̀ a máa ń pa adìẹ tá a da ìjẹ rẹ̀ sí ọṣẹ kẹ ọṣẹ yẹn kó lè bá a ṣiṣẹ́ dáadáa bóyá oògùn owó àbí kó jẹ́ oògùn sọ àbí kó jẹ́ oògùn kíkọ́ táwọn kàyàn àbí kó jẹ́ oògùn afẹ́gbayì sẹ́rí ọṣẹ tá a da ẹ̀jẹ̀ adìẹ sí ẹ̀yọ́ mayami àlìjànú tó wà nù ọṣẹ yẹn òun la pẹran fún nílẹ̀ yorùbá a máa ń pa àgbò wọn lè lágbò dúdú àgbò funfun kàlákìnní a máa ń pa fún èṣù a máa ń pa fàlìjànú tá a bá pe orúkọ rẹ̀ tán àwọn orúkọ èṣù tá a máa tó máa rẹ̀ tá a máa ń pè ní tá a bá pọ̀fọ̀ tán àbá pe àwọn tọ̀láṣìm àwọn orúkọ tọ́lọ́wọ̀n ọ̀sọ́ rẹ̀ tá a bá pè tán àlìjànú ó béèrè ẹ̀jẹ̀ a máa ń pa ẹran fún ni wọ́n fi sọ pé ara rẹ̀ ó gbóná o ara rẹ̀ ó máa gbóná tó bá parí iṣẹ́ yìí o àbí kò tètè pẹ́ran o kò sádùn àkàntà sí inú ìsìlámù tara yẹn máa ń gbóná àbí tá a bá po okùn èṣù lókù ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ Yorùbá ojúbọ ń bẹ tá a máa ń pẹ̀ran sí èyí tó tún wá gbajúmọ̀ lágbàlá ayé nísìn ọlọ́run tí ní kó dé Nàìjíríà ń bí òní ká fún sàárè ká débi sàárè sẹ́wù kan ká sì pẹ̀ran síbẹ̀ ká sì máa lọ nísìnyí gbogbo nǹkan tí wọ́n ń pa yìí eríṣiríṣi wà ní wọ́n ti wá bá adé rí èèyàn báyìí mo fàánú ọlọ́run mo fi bẹ́ lọ́run àti wọ́ àti mi ọlọ́run níjà kó sọ́wọ́ èèyàn ni wọ́n fi ń rú bọ́ǹsì èèyàn ni wọ́n ń pàǹsì ni wọ́n fi ń súnmọ́ èṣù ẹ̀yọ́ màyá mi orúkọ dúdú ẹ mú wá o má mú lọ bìkan o àgbò tọ́sanra tó funfun kàlákìnní má mú lọ bìkan o ibi ọba tó mú lọ èṣù wọ́n fẹ́ fi bọ́ alimasibohu àwọn àlùfáà ní gbogbo tí wọ́n ń pa nǹkan ẹlẹ́mìlélérí ìta báwò á rí pé nǹkan tí ò lè sọ̀rọ̀ ni wọ́n ní tí wọ́n ń pa nǹkan lélérí gan-an tí wọ́n ń fún ní abẹ̀mí yẹn òun náà ni èṣù tó wà lábẹ́ nǹkan tí wọ́n ń sìn àṣetáni nígbà ọlọ́run wá bínú débi pé kọ́dà ó ṣe ẹran yẹn nígbà wọ́n ti pa tán fún nǹkan mi yẹn ọlọ́run ṣe jíjẹ rẹ̀ kéye ó kí ìbọnu ọlọ́run eré èèyàn òkú adìẹ òkú èèyàn ọlọ́run ní èèwọ̀ ni fún yín kẹ́ jẹ́ wàdàmù ẹ̀jẹ̀ ẹran èèwọ̀ ni fún yín kẹ́ máa mú ẹ̀jẹ̀ wà láhàmúlẹ xezir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ní èèwọ̀ ni fún yín ẹ gbọ́dọ̀ jẹ́ ọlọ́run wá ń kà á lọ nígbà tó ọlọ́run fi dé parí aya ọlọ́run ọba ni wà máa dóbi ha alànàṣobi gbogbo tí wọ́n bá pa lérí òòṣà àbí wọ́n pa lérí nǹkan táwọn èèyàn ń sìn yàtọ̀ sọ́lọ́run ọlọ́run bá ní èèwọ̀ ni fún yín kẹ́ jẹ́ suratul maida aya fíkìhù dẹ̀lìlì kí ni àgbọ́yé tá a rí lábẹ́ àyà yìí òun náà ni pé ọlọ́run bá ṣe ẹran tí wọ́n pa fún òòṣà ọlọ́run ṣe lé ìwọ̀ fún wa ká jẹ nítorí pé pípa fún òòṣà yẹn náà èèwọ̀ ni kọ́lọ́run mọ̀jà jẹ ìwọ̀ láyé wa wọlé ansáko kẹsìrà ọlọ́run fún wa nígbà láàyè kápá àwọn ẹran tó dáa nínú ẹlẹ́ran léyà ìbáàdà ni ìjọsìn ni ààfin súnmọ́ ọlọ́run bá ni sàárà ni nínú ẹni ẹran tá à ń pa ní maka fẹ́ni tó bá ṣe hajj tamattu àbí kran ẹ̀yin àpẹran fọlọ́n ọba ní maka sàrà ní ìjọsìn ní ẹran léyà ẹran ìkómọ tàǹpa sàrà ní ìjọsìn ní ẹran tá a pa fún ìyàwó wàlímà sàrà ní ìjọsìn ní ẹran tá a pa tá a jẹ fúnra wa tá a ní bisimilahi wàlláhu akbar àbá àpáfàlejò ẹran ìbáàdà ni ẹran ẹ̀sìn ni ẹran ìjọsìn ni gbogbo eléyìí pátá ẹran ìjọsìn ni lẹ́yìn eléyìí wọ́n máa yá mi ọ̀rẹ́ ọ wọn wá ní wọn pẹran torí kan lè bá ha fáwọn ayé kára rẹ ó lè bá yá bọba ti kú òun lè wọ náà wọn ní ẹran ó mú wa á fi bọrí fún ọ òun lọ lè wọ náà ni tọba ti kú lérí ẹ dábò wòlé mahalóku lè mahalóku kápá ntọ́lọ̀ndá fún ntọ́lọ̀ndá ẹbọ ni nítorí pé ẹ̀dá ò lágbára nkankan ẹ̀dá ò lè wò ọ́ sàn ẹ̀dá ò lè sọ ọ́ dolówó ntọ́lọ̀ndá ò lè sọ Allah ni màá ń ṣe gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn a máa kírun a máa gbàwẹ̀ a ààyè ààbò lẹ́ni tí wọ́n tún gbẹran lọ́wọ́ wa gbogbo ẹran tá à ń mú lọ tá à ń pa fún tọ́lọ̀ ń dá yìí ẹ̀ṣẹ̀ ni o ẹbọ ni o bẹ́ẹ̀ bá bọ́ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ ọlọ́run ní gbàrún rẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni la'ana allahu man dhabaha li allah anabi ni ọlọ́run bá ti ṣe pèlè gbogbo ẹni tí ń bá ń pa nǹkan tọ́lọ̀ ń dá fún tọ́lọ̀ ń dá ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹni ọlọ́run bá ti wá ṣe yóò fi sálì jannah kọ́dà gbogbo sẹ́ẹ̀rì tó ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ bàjẹ́ látara pé ọkàn pa eṣinṣin lásán fún tọ́lọ́ǹda kátó wá pa díẹ̀ kátó wá pé òbúkọ kátó wá pé àgbò kátó wá pé màálù kátó wá pọ́ mi yàn tẹ́ni dádùbúlẹ̀ tẹ́ ń pa fóòsà lẹ́yìn àṣírákìtà ọlọ́run ní tọ́ba ilé ṣe bọ́ papọ̀ mímì ọlọ́run lẹ́yìn àbàtọ́ nà amalu gbogbo sẹ́ẹ̀rẹ̀ ní bàjẹ́ pátá wàlẹ̀ tẹkùn náà mẹ́rin xọ́sìrín ọ̀wà dẹni òfò láyé àtìlọ́run ọlọ́mọdé àwọn àánú wọn suratu zumar aya 65 mo fi àsìkò yìí bẹ̀rẹ̀ wọn allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀nà tá a pa ọlọ́njẹ́ ọmọ jẹ́ tọ́lọ́wọ́n bá wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.